Carly Jane? Not really. Timshay, please go check who's at the door. Okay, ma'am. kí lẹ sọ. Ah, ah, ẹ má bínú máa <laughs> ah, ẹ má bínú pardon us ṣé wọ́n yín nìyí. bẹ́ẹ̀ni. Mm, yes. Oh, look at her she looks so pretty. thank you. <laughs> just like her mom. <laughs> like her dad. ọkùnrin lẹ́yìn ẹ̀yìn náà lẹ́wà. Bom, eu admiro. Thank you. Yes. É, eu um, good neighbors yín la jẹ́ o yeah we are your good neighbors àti ń gbé bíbá ti pẹ́. bíyàwó <laughs> ah, mi ṣe sọ àti ń gbé bíbá fún àwa ẹ̀dẹ̀ má hesitate láti baby. tẹ̀ bá nídìí anything. thank you appreciate that. thank you so much. thank you. Thank you you ẹ má ti ju ọkùnrin yẹn wá bèbí náà pàṣípàdé lóyún ẹ bá ní you tì lóbìnrin sógun èyí ni. ẹ wá jókòó ká ṣe yín lálejò akọni ká yọjú sí mi ká wá the first time you know. thank you thank you appreciate it. ẹ please. bínú. <laughs> káàdì sùn dáadáa. Eh, àmì àmì ká sùn dáadáa ká jíire ó dàárọ̀ ẹ ṣe é lọ́ni àbí ó dàbọ̀. I don't like this one. I don't like that. Please. Please. Please. Please. Please. Please. Please. Please. Please. Please. Please. ó ní kíyàwó dáhùn. ìyàwó ló bá ṣàánú oríṣiríṣi. Stella. Stella. Yes. Kí ló ń pè mí fún? Ṣé mo wí pé àwọn ará àbí yìí, wọ́n máa pẹ́ dára tọ̀? Ṣáwọn oníbọ̀ sí. Wọ́n wà sí ló mọ̀ sí mẹ́rin. Mo sọ fún ẹ. Mo sọ fún ẹ, mo náà wọ ilé ìbílẹ̀ ni wọ́n, tiwantiwa ni wọ́n wọ́n ti dọ́gbọ́n sí i. ẹ̀mí oh. <laughs> ṣàmọ̀ pé it's just a matter of time. it is mo mọ̀ àwọn ilé wọn dọ́gbọ́n sí i let's just keep our fingers crossed wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ wọn á tó kọ́ ẹ̀rù wọn jáde sí i. Oh. Mm. ibi tó ṣáàfin cross finger ṣé wọn lè change the channel. ìfẹ́ change the channel ṣé nǹkan tó ń ṣe nínú program yìí wò láìpẹ́ àbí bó ṣe ń gbọ́ yẹn yóò affect ẹ̀. obìnrin tó dé ètùdé. kí ló ṣojú wọn. o ọmọ tó bẹ̀rẹ̀ bọ́n náà mo fẹ́ wo géèmù Argentina àti Netherlands náà. jọ kí ni bọ́ọ̀ fi kàn sáyìn nígbà yẹn kí ló kàn mí pẹ̀lú kò kò add value sí life mi ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ jẹ́ káwọn ilé ìjà rẹ̀ wá ṣé kò yẹ kó ti táwọ́ sí. mo gbowó lé o. èló ló gbélé. two fifty. two fifty ló gbélé o ah. gbé two fifty lé ọlọ́run àwọn wa mú ẹ àwọn tó bẹ́ẹ̀tì lé lórí wọn ní bẹ́ẹ̀ kí wá sọ fún mi nínú ilé pé o lówó láti san bíi màá fi wàhálà ká. èmi á rí san. wo màá ṣe wèrè fún ẹ. èmi á rí san. go anywhere. There is. I'm not crazy. Just come down, come down, come down, come down. What is it? Where is the blood? Just look down. No. Where is the blood? Is there. Just look. Is there. I promise you. It's there. Where is the blood? Just it's on the floor. Just oh. Look at it. Look at it. There's no blood. Where is the blood? Oh, she didn't. She can't. Look at it. you wash it, Sally? I can't. Just get my Mommy, there was blood. Like where is there. the blood? Mommy, there was blood. I promise. Where I is the blood? I swear, I'm not even lying. Oh, you need to go to your room right now. Ah, me now. Ah! Everyone thinks I'm crazy, right? Yes. You sound so crazy. Pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ látẹ̀kùn, gan máa join wọn láti sọ pé it's like you're really crazy. Òun ṣáì mọ́mí àti daddy. That's by the way. Tẹ̀wá, ṣé o nọ́ọ̀mà ṣé wọ́n expect pé n kọ lẹ́tà sí ẹ kó tó wá mọ new house wa hmm, káre o. má bínú sí mi ọ̀rẹ́ new house wow i'm so happy congratulations once again but um, ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi ní lè wà lẹ́yìn o torí mò ń ṣe àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ but eh, fún mi títí di by saturday ó yẹ kí n ti parí gbogbo nǹkan tí mò ṣe so màá lè yọjú sí. ok o tó bá jẹ́ sátidé náà ni that's not bad mama expect ẹ̀ but wá sọ fún mọ́mí o pé ó lo two days lọ́dọ̀ mi o so má kaṣọ two days wá. two days gan kéré ó bá tẹ̀ ní kí n lo three days àbí three weeks in fact kò ní kí n máa kó gbogbo ẹrù mi gan bọ̀ kò sí problem ó tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi <laughs> kí ni mo rí tí mi sọ fún ẹ a ní mo pàdé Jídé lánàá. ẹ́ eh? gbogbogbogbo. jíde wo. ìyẹn ò kì í ṣọ̀rọ̀ orí fóònù tàbá ríra gist pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n alright kò bá mi kí mọ́mí àti dáadé o kò take care i have to go All right. okay bye. ọmọ burúkú <laughs> bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. tún ṣe ládùúgbò gbogbo tó ń ṣe ẹ́ lẹ́njọ́ yìí ó fẹ́ sùn wàá má kígbe ó wà láàrin ilé òun rí fèrèfèrè nǹkan tó ń kọjá ó wà ní ọ̀dẹ̀dẹ̀ ń bẹ̀ yẹn ó ní èèyàn kan pè ẹ́ and you are still watching horror film what is wrong with you. that is just a film it's acted and scripted. bá ọmọ ẹ sọ̀rọ̀. kò kí ń gbọ́ràn kò kí ń gbọ́ràn ṣebí nǹkan tó à ń sọ náà nìyẹn gbogbo ẹ ló ti wò tó ti kó sínú brain ẹ and now it's affecting you psychologically. ẹ uh-uh. eh, pàǹkan. sori o ti tó gbọ́ àgbàlagbà ni you're an adult but èmi náà ṣì ní àwọn àṣẹ kéékèèké kan nílé sori láti ní lọ eh, I forbid you to watch any horror film in this house. Daddy yes I concur.

sir. I'm good, I'm good, I'm good. Kí ló ṣẹlẹ̀ tí àwọn ọmọ mi àti dáadé bínú? Wọ́n máa dá ọjà rẹ̀ mọ́ wọn pọ̀. Ṣé ṣe bó tutù ṣe àwọn ṣá? Kò ń wo fíìmù kan ni. Fíìmù wo ló tún wo bẹ́ẹ̀? Fíìmù kan ni. Fíìmù eléyìí this is not ordinary film this is horror movie kí ló ń ṣe náà. ìgbà tó mọ̀ pé nǹkan tó máa ń bí wọn lónìí and you keep doing it you can't keep doing this more situation ẹ̀ náà. whose side are you on their side or my side. <sighs> bẹ́ẹ̀ I'm not trying to pick sides. And mo my pick side girl. of course. Babe side the baby in my pick now. Mm. Come on, babe. I'm just doing this because I care about mm -hmm. you. Ọ̀tọ̀ mm-hmm, ni. Okay. It's my baby. Um, ṣé wàá lọ mú ẹ báyìí? Kí ni gbogbo ilé ó dẹ What are you doing? Let's have ṣàfiṣe. Hey, go get dressed. Let's go. Ọlọ́run. <sighs> horror movie, you know. náà nìyẹn èmi ò kí ń like àwọn kọ́lọ̀ bẹ́yẹn kọ́lọ̀ tó make sense ni mo fẹ́ ẹ ikọ́ tí mò ń sọ nìyẹn ẹ. mom. ẹ tún mi ṣe. did did you just walk past right here. i'm standing here how can i have walked past you. ṣé o tún ti bẹ̀rẹ̀ are you okay. green ni mo fẹ́ green green emerald green. Eh ó gbúdọ̀ ó gbúdọ̀ fantastic. àrùn ilé jẹun báyìí àbáwọn gbàwé ìmọ̀lẹ́ yìí. mo ṣẹlẹ̀ kankan náà ó ṣàyẹ̀ pé mo ń fa àbọ̀ jẹ́ kí n fa bọ́ ìtàn máa wá àkọ́kọ́ máa jẹ. rí ipa ẹ kí ló wá fẹ́ jẹ báyìí sí ṣó máa jàmàlà. àmàlà ilẹ̀ ti ṣubú àmàlà. owó láìtì náà ok pàdùn nǹkan. anything swallow i don't want. Ah, nǹkan tó máa jẹ báyìí ẹ̀ ṣé wàá mu sírì. Hmm, wọ́n wà bẹ́tà. ok báwo ìjọ sáìfà àbọ̀ ìpàjẹ́ kí ni. wọ́n máa ti ń di tọ̀tọ̀ báyìí oṣù mélòó ló ti dà báyìí. Ah, ó ti di six months nsìn oṣù mẹ́fà mo dẹ̀ ń sọ fún ẹ ó dàbí pé àwọn pípú yìí wọ́n ń lo ìbílẹ̀ ìbílẹ̀ ni wọ́n. báwo mo ṣe fẹ́ mọ̀ nígbà tí ẹlẹ́gbẹ́dẹ mi ò kọjá orí igi. jùdù o ní láti mọ̀ i'm curious to know torí wo ló gbẹ́jọ́ wá bá mi sí mo fẹ́ mọ̀ náà. so ẹjọ́ wo ni adájọ́ fẹ́ dá nígbà tó o bá gbẹ́jọ́ lọ síwájú ẹ̀. Ah, ìyẹn máa rí díẹ̀ o ìyẹn máa rí díẹ̀ o owó mi kì í ìyàwó yẹn ó lo ìbílẹ̀ torí ojú ọkùnrin yẹn ojú ẹ̀ calm down ìyàwó yẹn ló lo ìbílẹ̀ mo dẹ̀ fẹ́ mọ nǹkan tó ń lò ọlọ́run mo fẹ́ mọ̀. amen. ṣọ̀bọ̀lé yọké orí bó ṣe yan náà ló máa ń gbẹ́jọ́ òṣèwà bá mi. mo ti fọ́ ní tẹ́lẹ̀ mi. help you. I can't help you. How did you get here? I can't help you. Go away. I can't help you. I can't help you. You need, you need to go. To go. I can't help you. I can't help you. You have to leave. Go away. I can't help you. I can't help you. I can't help you. lẹ́yìn mi ṣẹ̀ṣẹ̀. kọjá lẹ́yìn ẹ̀bí ti báwo òórí nǹkan tí mò ń ṣe ń bì mí èmi tí mo ti wà ń bí for the past thirty minutes. o dẹ̀ sọ. ṣé kò ń ṣe pé mọ́mí àdáde ti dé ṣá. mọ́mí àti dáàdì bá wọ́wọ́ tí ì dé jàre ọwọ́ ti dé ni màá ti rí iná mọ́tò wọn. so kí ló wá ń ṣẹlẹ̀. Hmm. ọ̀rọ̀ ẹ ti yé mi. tó tọ́ ló therapist. How are you feeling today? Good. Okay. Can we start the session? Are you okay with us starting the session? Sure. Okay. So you hear voices and see unusual things? I told you that before, ma'am. Okay. When did these voices start? I can't be specific, but I know it started in this house where did these voices come from? I don't know, and I can't say, but whatever that thing is, lives in this house. I saw her. Is she? Yes, something feminine. Can you describe what this image looks like? She's scary fragile, scars and bruises. She looked like an abused person. Her chest looks like she's been stabbed severally. Helpless. With the description you just gave, it seems like a scene from a horror movie or a horror movie that you've been exposed to I was expecting that. I knew you were going to say something like that. Our movie is a make-believe. It's scripted. What I'm experiencing, it's real. If I may say, there are several reasons you might be experiencing um, these type of things. It could be sleep deprivation, starvation or dehydration, um, it could be drug and alcohol abuse, extreme stress. We also cannot rule out isolation and the horror movies you've been exposed to. In all that you've mentioned, none is the reason. I'm not sick, I'm not starving, I'm not isolated, neither have I not gotten enough sleep. Again, I've never even tasted alcohol. Of all you've mentioned, the only one I'm guilty of is watching horror movie. And I believe that has nothing to do with what I'm experiencing because only God knows how long I've been watching horror films for. And you believe you are not hallucinating? Oh, please. If you don't have any solution for me, please use the door. Okay, Sumshi. It's okay. Calm down. Like I said earlier, I'm only here to help, okay? Does the voice sound commanding? Is it persuasive? Is it calm? Help me, help me. That's all she says. I suggest we start some coping skills. Do you like music? Not really. Okay. Can you develop a love for a particular song? Is nothing gonna change my love for you good? Oh yes, yes, okay. that's that's fine. You just have to sing it over and over, okay? Do you like reading? Not fun. Okay. Whenever you get tired of singing, you can also read. You can also try exercising. And the important thing is for you to focus on these things and subdue the voices with the activities. What about the visuals? Focus on the things you do and ignore them. Now, to Michelle, with different experiences from my line of work, I can tell you these things are not real. <sighs> okay? Are you done? Yes, I'm done. Have a great day. Hi. Hello, Mr. and Mrs. Amole. <sighs> <laughs> So how it go? How are you? It was good. Okay. So your daughter is suffering from audio and visual hallucination, uh. commonly called AVH. When did the hallucination start? Well, uh, about a month ago. Yes, when we moved into this house. Perhaps a change of environment can contribute to the symptoms. And then the horror movies, do you all watch that together? <laughs> no. oh, um, no. She does that alone. Okay. So moving forward, from what she's suffering from, she needs to stop watching those horror movies. And please, she needs you now. The both of you. We'll do our best possible to help her. But I don't see it okay um she needs you to encourage her at this point and she needs to draw her courage from the both of you okay and if you can participate in the activities that I engage her in okay all right um that will be all for now please thank you yes. thank you very much uh, before you leave uh, the activities you talked about. Mm -hmm. Can you please text my wife or? Oh yeah, um, I have them in. Thank you. Thank, Thank you, so, so much. much. It's okay. It's so I appreciate you. You're welcome. Um, have a great day. You too. feel calm I can feel the sweat inside my palm. Play with me like cats and a string You don't understand the pain of brings I'm leaving this house Since you guys think I'm crazy tó ah, How in God's can you even say that? I'm going through hell by myself in this house and none of you see or even smell it. Àwa wí táìrì, ẹ sọ a fíìmù. film. mo ṣẹ̀ṣẹ̀ ń wọ́rọ́ fíìmù ni? There is something wrong in this house. And both of you think I'm crazy. You didn't even see to it for yourself. All you did was bring it. Now I'm trying to move out just to regain my sanity. Ẹ wá sọ pé má Is that even fair? Do you even care about me? Do you care about me? is ṣe mo ṣẹ̀ṣẹ̀ war of ni. This is different. What is Bones. Bones. Tuition. I'm sorry. I'm sorry. I'm so sorry. so gbogbo nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ló wá ló ń pe therapist ó ah, ah. fọ́ nìṣá therapist báwo ah, nǹkan tó yẹ ká tẹsẹ̀ lébọ̀ ẹsẹ̀ ilé nílùú yìí. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá à ń wá nílùú yìí tá a rí àìrí jìnnà láàrí abúké ọ̀kẹ́rẹ́ náà à bó ṣe pásítọ̀ ni àáfàá ni even fortune tellers wọ́n yapa nílùú Ìkẹ́. are you talking about exorcism. bẹ́ẹ̀ is that even real. kí ni ò rí máa gbọ́jú mi èmi mọ̀ ìyá kan o àwọn eléyìí wọ́n rí yàtì gbogbo nǹkan tí ìyá ẹ̀ bá sọ confam ni. tó bá ní tíṣẹ̀ṣà ó wà ń lé fún ẹ. Ah, Abọ́sẹ̀dé ìjọ wo lo tiẹ̀ dá Amẹ́ríkà gangan ló to ti gbogbo nǹkan báyìí. ó ga fún ẹjú mi èmi èmi ọmọ jáde-jáde jáde lèmi èmi ò jọ̀wọ́ to tó yẹ pé ilé iṣẹ́ ilé iṣẹ́ ló máa ń ṣe ah, jọ èmi ọmọ tán. anyway i don't even believe in all those supernatural scam. scam báwo ah, ah. wàá tiẹ̀ gbódò náà wàá wò bóyá ó kún àbí ó kún ó máa wà ga báyìí o ṣé bàbá yìí dẹ̀ máa wá gbà báyìí. mi ò lè gbà no i can't kí ló ń sọ yìí pé kò gbé no no no listen to me bring somebody into this house our home kó wá ṣe ritual no no mm, no i, I can't. babe i'm serious. <laughs> you can't be serious. Tade i am serious. Jumoke me you cannot be serious. look there is nothing wrong with Tumise. kí ṣe hallucination nìkan ni there is nothing wrong with her. babe this is our daughter we're talking about. sweetheart honey my love please i love you so much. Hmm? Please. I love Tumishi so much. She is, she is my life. She is, she's my joy and pride. But on this, no. You wò lay now. bá ń gèdè látọ̀dọ̀ mi sí privilege ni mi jẹ́ ní anything so whatever you are getting from me now is a privilege and you know that. bros tó bá yẹ pé sixty percent lèmi rí kò yẹ kí n wà ń bì torí pé forty percent mo rí ni and mi ò rò pé mo jáde pa láti béèrè nǹkan lọ́wọ́ yín. Lawrence even forty percent tó ń sọ yìí kí ló fi ṣe onda tell me onda fact, the system that you're talking about, I only invested 30% of it. Ah, Ross, Ronnie. Ah, Lawrence, ṣé o ní màṣá? Ṣé o wà okay? Ah, ṣé o pé go, gbogbo gbogbo àdúrà tó wà ní káàkiri lọ́pẹ́ mi ṣe ni? Bùjẹ́ Bùdànù, ibi báyìí, wọ́n náà máa rí club, wọ́n náà máa rí obìnrin, pẹ̀lú gbé dúdú ló ń gbé pupa. Spanish ni, kòkòyé ni, black ni, white ni. No! have been spending my money wisely, not the way you have been doing your own. I have given you five thousand dollars, and that is what you are entitled to, apart from own generally. If you're not okay with that, then you know what to do. Bros, nǹkan tó bá wú anybody ló lè fi láìpù tiẹ̀ ṣe. We have our lives to spend differently. But nǹkan tẹ̀ ń ṣe yìí tó bá jẹ́ nǹkan tẹ̀ fẹ́ ra wọlé lélẹ́yìí. Màá sọ fún yín pé mi àti ìyájọ́ máa mú kan lẹ̀. Lawrence. Ká wá wo ẹni tẹ́yìn ẹ̀ lè bẹ̀rẹ̀ jura lọ. Lawrence. Yes. Lawrence. Eh, tó bá push mi èmi ká push your health what's all this nonsense. ọkọ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ láàrin wàtàbúrò ẹ̀ náà ariwo yìí ti pọ̀ jù. ó bọ́ọ̀dọ̀ tí jẹ́ òtún bá mi sọ ni pálá yìí ti pọ̀ jù every time is money is money is money kí ló dé. darling wàhálà yìí ti pọ̀ jù ó ti ẹ̀rọ ẹ̀ ọ̀tí ẹ̀ mọ́ kí ni wàhálà tó kóra ẹ̀ sí tó le tó yìí ná ṣe bá burú ẹ̀ ni lẹ́ni tó jẹ́ pé bí o ṣe gbé ọ̀yàn lẹ́ẹ̀ báyìí ló ń já pàtì òun ní láti máa ṣe báyìí fún náà anything tó bá béèrè lọ́wọ́ ẹ̀ I know you are capable give it to him you are capable I know you can do it. listen babe tó o bá mọ wọn ṣe ń dá sí nǹkan it had been better for you to keep quiet and do something else. so ṣé òun gbé ba gbẹ̀lẹ́yìn ẹ̀ ni àbí as if you don't know the brother I have the lifestyle is is is is, I, is into. I understand but I'm just trying to tell you that kò ní sùúrù fún fi sílẹ̀ nǹkan tó bá fẹ́ fún so that let let sleeping dogs lie you don't understand I know what I'm saying àbúrò ẹ̀rọ ọmọ ìyá ẹ̀ ni now. alright mo ti go. aláti mi a máa ti ara ẹ̀ thank you. just like that. oúnjẹ mi ti rẹ́ẹ̀dì. òun náà ni mo fẹ́ lọ bẹ́ẹ̀ gbé. ìyá bẹ́tà báyìí ẹ̀mí dájú ẹjọ́ tí ó kàn yín. John Lawrence, my wife is Sunyon. What about him? I don't like the way he looks at me. Báwo lo ṣe ń wò ẹ́? Kò yé mi. Bó ṣe máa ń uncomfortable. Ó wà questioning mommy. He looks at me in a flirty way and I don't like it. Funke, uncle ẹ Mr. Lawrence now. Your biological uncle àbúrò bàbá any ni ìyẹn ò possible son nǹkan me, mommy. he looks at me in a funny way Oh, mama máa wò dí mi nínú ilé tí bá ń kitchen uncle lawrence mama stop me around máa wò dí mi ẹni yẹn dẹ̀ lẹ́pẹ́ lọ́nkù mi. báwo ló ṣe wá máa wò díẹ̀ náà nígbà tí kò jèpo ọ̀bọ̀ ẹ o mọ̀ pé gbàmí téèyàn bá ń wòyàn èèyàn máa wo ẹ̀gbẹ́ báyìí wàá máa rò pé yá báyìí ló ń wò ó máa dàbí ẹni pé yàn ń ṣe bíi awòbàdàn bíi ẹni place ló ń wò tó rò bí ìwọ possible má má jẹ́ kẹ́ni kọ́kọ́ gbọ́rú ọ̀rọ̀ tó sọ lẹ́nu yìí ah kò lè ṣeé ṣe kò possible ṣé òun àìmì ni o dẹ̀ mọ̀ pé pàdí mi ni mi àti ẹ̀ close gan màá pè wọ́n gan sí. mọ́mì hmm? tèmi yé mi o. ọ̀rọ̀ yìí àbí mi mo ní gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ò possible kò ṣẹlẹ̀ sẹ́ẹ̀ èròkèrò nìyẹn get out of my room. tèmi yé mi o. màá bá ìjà o ó yá get out of this place. kí ni mo lọ. kì í ṣe bébì tèmi yé mi. Ah! abẹ́ ẹ̀ máa rọ́ ọmọ ìkẹ́ ẹ̀ máa gbà mí. God money. It means you trust me. tẹ̀yìn àti dádì mi jọ dàpọ̀ tẹ́lọ́ ramsar cream wọn láì ṣe pé wọ́n wà níbẹ̀ a máa tó mọ nǹkan tẹ́lọ́ wá níbi àṣírí yẹn á tú. mọ́mí ẹ káàmù. ṣé wàá òkè. bẹ́ẹ̀ ni mà. báwo níbi tẹ́lọ́. wàá dúpẹ́ èmi náà ṣe àwọn lẹ́sìn ìjàre nǹkan ní relax díẹ̀. ẹ̀sìn kó àtàrà mọ́mí fẹ́ sọ nǹkan fún yín. ó dáná lẹ̀ fún mi. <laughs> Oh, ò mọ́ná dá kankan. mọ́mi mo uncle Lawrence you know dáàdì. kí ló ń ṣe bẹ́ẹ̀. uncle Lawrence rapsack yàrá daddy. Mary ṣó tún ti bẹ̀rẹ̀ mo sọ fún ẹ wípé uncle ẹ ni uncle Lawrence kò sí kankan tó fẹ́ ṣe yàrá bàbá ẹ̀ ókè tó bá tiẹ̀ wọ bẹ̀ gan pàápàá kí ló fẹ́ gbé ń bẹ̀ kò sí kankan bẹ̀ tó fẹ́ gbé Down fóònù yàrá yẹn wà bẹ́ẹ̀ ni bó ṣe wà bẹ́ẹ̀ ni kò sí kankan tó fẹ́ mú bẹ̀. mọ́mì kí ló dé tí wọn ò tú yàrá yẹn nígbà tẹ́yìn wà nílé tó wá tú lẹ́yìn. Mary ó dàbí pé wàhálà yìí ti wá fẹ́ pọ̀ jù lórí ọ̀rọ̀ Lawrence yìí ní onísùúrù náà kí ni pírọ́blẹ̀mù ẹ̀ pẹ̀lú Mr Lawrence yìí náà tí ó rí gbogbo ọkọ̀ tó wà nílé títí wájọ ní títí ẹ̀ náà lòun náà kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń ní ẹjọ́ ló máa ń rí excuse kan ń wé ọ̀dì ọ̀dà ló máa ń rí sọ nípa òǹkọ ẹ̀yìn náà kí ni nǹkan tó rà ń gbà ẹ̀ tó le tó yìí náà ṣe kó máa rojọ́ ń pa ẹ̀ Mr Lawrence ṣe báyìí uncle Lawrence ṣe báyìí ó ṣe kinní kan wọ́n kọ́ máa wá àtàmú àtàmú òṣì wá kọ́ máa sọ́ káàkiri èyí tó bá yẹ kó ṣe ò ní gbé ṣe. mọ́mi àṣírí wọn máa tó tú nǹkan tó ń wánú yàrá dáadé ẹ̀yìn náà máa tó mọ̀. mo ti gbọ́ dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ẹ̀ ṣó ti gbọ́ kó máa ní sùúrù fúnra ẹ̀ kó wọ́n nǹkan tó ní mínìn kó ṣe fúnlé ayé ẹ̀ kó yẹ rojọ́ àwọn èèyàn káàkiri ìwọ ni kó lọ́tún. Uncle Lawrence. Mommy, allow me to tell you something. Mommy, this is the height of it all. Guess what? Bí ṣe sorry. bá yín sọ̀rọ̀ yìí, Uncle Lawrence wà lọ́wọ́ on your own matrimonial bed. enough. we are dead. Am I speaking am I speaking Ghana? Mula láwọn pẹ̀lú ìyàwó wọn they had an accident. I will forgive you this time because mo kò mọ ọ̀rọ̀ bọ̀. But next time, next time don't bá tó bá mi sọ̀rọ̀ báyìí, màá máa And let this thing get straight into your skull. This house belongs to me now. And you have to play play by my rules or else. Or else what? This is my father's house, not yours. that's why I'm not that happy. And you, you, you know I like you, and I know you like me too. Ó dà pé ẹ ti ṣí èmi. Ẹ ti ya wèrè. Ṣé mi ló bá sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin so mo bá sọ̀rọ̀. Ṣé o wà ọ̀rọ̀ àti very okay. Ah. Ẹ má súnmọ́ mi. Ah. Ẹ má ah. you know, you know. kí ló Who they give you life? Ẹ má súnmọ́ máa sá lọ ń gbà ẹ. ẹ má fọwọ́ kàn mí o. máa sá lọ máa sá lọ ń gbà ẹ. ẹ má fọwọ́ kàn mí o. máa lọ máa lọ. ibo ló ń sá lọ sí. máa sá lọ sí. ibo ló ń sá lọ. ibo ló ń sá lọ. ibo ló ń sá lọ. Você é de um. Mama jẹ́ kí ṣubú ẹ fẹ́ lọ bẹ̀rẹ̀. Now drop that knife. Tẹ́ bá súnmọ́ mi, mo máa kú yín. Drop that knife. I swear to God, if you come close, you be a dead man. Drop that knife. I told drop that knife. God and baby, where are you? I've been expecting your call all day. Um, that's why I'm calling you. I'm so sorry. I don't think I can make it this evening again. Because something serious just uh, came up and I need to attend to it. Really? I hope you're good, right? Yeah, I'm fine. I'm, I'm, I'm good. Okay, okay. So, what's the deal? Um, let me see. your brother's place? Warehouse. <sighs> I guess I don't have a choice. I'll see you tomorrow then. Um, um, you know I don't like to go to your brother's place, so why would you want me to go there? still in this state, you should have forgotten about your brother's death by now. You should have gotten over it. It was still my brother talking about. I know. And, I, I, I still find it difficult to forgive myself because indirectly or indirectly I still contributed to all these mess. Baby, if you listen to me, you did nothing. You did absolutely nothing. Your brother is dead and gone, and there's nothing you or I can do about it. And besides, I thought this was what you wanted for yourself. For the fact that we always quarrel, we always fight, we always disagree over everything, doesn't change the fact that we were still blood brothers. Of course, you both are blood brothers. But he's dead and gone. So at this time, you should be happy to enjoy everything he owns. Are you for real? Remember, he made you his next of kin. So everything he owns now is yours. Why are you so interested in this issue? Why? Even more than me. I'm just looking out for the one that I love. Well, baby, that's because I care a lot about you. You know what, Shade? Get out of my house. <laughs> you're joking, right? I'm sure you're not there. I said, get out of my house! You're asking me to leave your house? I'm only here for you. I'm only here to help you. Don't ask me out, okay? Get out of my house! You know what? At this time, fuck you! Fuck everything you stand for! I'm done with you! Nonsense! I'm <sighs> not taking this. So apparently the old hunt was planned in that house? Um, basically, yes. Uh, um, and no. Actually, I the house was was haunted, and that was why I sold it. because I knew Mary's spirit was, was, was angry. So unfortunately, she, she eventually hunted the next buyer. Good afternoon, Mr. Ryan. Ah, how are you? So, I just want to return this key back to you. The house is creepy. Uh, something is haunting us in that house. You can rent it. You can lease the house back and rent it out to somebody else. We just want our refund back. We cannot step another foot in that house. You yẹn ẹ̀rù room back. Only two years. Only two years. So you can list it back and, uh, and give us our security deposit back. But uh, uh, Mr. Adisa, let's take it easy. I cannot guarantee you your money anytime soon. That's okay. As soon as soon as you can get it to me, that's fine. But a lè lọ sí ilé yẹn mọ́ ilé yẹn wà creepy o ah, ó wà creepy. Juliet, what's funny now? nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I told you the man asked for refund. ìwọ náà mú iye tá a gbà lọ́wọ́ máa yẹn jọ sọ fún mi ta ló rò pé ó lè sanwó owó yẹn ibo ló fẹ́ ká ti rí ọ̀wá ń rẹ́rìn. bébì ṣé o mọ̀ pé opportunity ni eléyìí fún wa láti lè fi make owó. how. wọ́n nǹkan tí mo wò pé a máa ṣe ni wípé a máa ní láti stage kankan sínú ilé yẹn débi wípé tó bá ti kó wọnú ilé yẹn báyìí nǹkan yẹn ló máa máa scale wọn ìwé láti lè tètè fi move out kúrò nínú ilé yẹn then iye tó bá ń wà la kò máa fún wọn pé jẹ́ change díẹ̀ kan a kò gbé owó yẹn fún wọn ni a kò fún wọn ní little change. You mean we should haunt the house? Yes course. Juliet, bàbá criminal ni o. <laughs> Ọwọ́ ẹ̀ náà mo ti kọ́. Eh, but wait. If you want to do that, we have to be extremely careful and, and, and uh, vigilant. Of course. Well, I'm not to make our plans. Well, síbẹ̀ ni o ní láti wọ́ọ̀rì nípa gbogbo yẹn. Front. Yes. That was how we started and I, I, I, I started making money and, and made Juliet my, my, my colleague. So what was your intention in killing Mary? Was it because you hated her so much? Or just because her late brother made you next of kin? I can see you can't talk. I promise you one thing. Your game is up and you will rot in jail. potential is deep inside of me But they hate when you're successful cause they try to be They sit there being judgmental because you're trying things And they just want you to settle and do the right thing So get a good job, don't slack off Wake up every morning, make a good impression on your boss Don't do anything that I wouldn't do And when you're making money, make sure you don't spend it too soon Fuck that, I'll do what I wanna do I got a different path from everyone and that includes you Who were you to tell me how to live life? in these times feels like nobody's right